والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ọ̀ràn يعني ní lórí gbogbo ẹni tí ó bá fẹ́ yàwó kíkẹ́ olùwàní wa ashiruhunna bil ma'ruf ẹ máa bá àwọn ìyàwó yín gbé pẹ̀lú dáadáa kò sí tàbí ṣùgbọ́n ẹni tí máa ń bẹ pẹ̀lú èèyàn ẹgbẹ́ rẹ̀ wọ́n máa rí síra wọn lẹ́ẹ̀kan láàrin wọ́n máa rí léèfì ara wọn láti gbàdégbà ṣùgbọ́n kò sí nǹkan kan tó lè máa pẹ̀tù sáwọ̀ tí ìbágbépọ̀ wọn tí ó fi dáa tí ó fi sun wọn tí ó fi nítumà pé kí ọkọ kọ́ máa ṣe sùúrù ó sì máa fi dáadáa ṣíṣe pàdé àìdá ó jẹ́ ẹni tó ṣe wípé ní ìgbà tí ìyàwó bá ń gbóná janjan kó wọn tutù díẹ̀ fún ó sì máa kíyèsí àwọn ọ̀nà tí ó fi máa bá sọ̀rọ̀ kí ìfúnlẹ̀ má ní pínpín kó má jẹ́ pé ńlọ́pọ̀ jù nínú ọ̀rọ̀ rẹ̀ nítorí bá méjì kọ ẹnikẹ́ni tí ò bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó fi bá àwọn obìnrin yẹn ṣe lọ́jà kó ti takò àṣẹ Allah tó ní wa aishiruhunna bil ma'ruf ẹ máa bá wọn gbé pẹ̀lú dáadáa. yàtọ̀ sí eléyìí àwọn obìnrin wọn ò jẹ́ ẹni tó ṣe wípé wọ́n ní ọkàn. tí a máa ń kó ọ̀rọ̀ ọ̀bànújẹ́ sí lọ títí tí ò ní hàn wọ́n lè nínú àwọn obìnrin tẹ́ rí yun ẹ máa wò wọ́n bí ìgbà tán gbádùn ẹ máa wò wọ́n bí ìgbà tí nǹkan kò sí wọn nǹkan ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àwọn ọkọ yìí náà nítorí pé kò rí ìdùnnú ọ̀bákùn gbé ọ̀rọ̀ lọ́nà tó ṣe yí pé púpọ̀ nu ọgá ti mà kíkẹ́ bí ìgbà tó òun ti ń ya wèrè díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ òun ọ̀fẹ́ wà bóun ti ṣe wà tẹ́lẹ̀ mà ọ̀kàn tí gbẹ́wù lára kọ́ máa ṣe wèrè káyé ni dáadáa ni wọ́n fún ọlọ́mọbìnrin yìí fẹ́ kò sí nǹkan kan tó ṣe nígbà tó fẹ́ wọ́n sì lè wá ya ìyàwó rẹ̀ wèrè wọ́n sì lè sọ ìyàwó rẹ̀ tẹni tó ṣe pé ọkàn máa dá sọ tó bá jókòó onìkan ni wọn máa sọ ó lè sọ títí kó tó sọ di pé ń pariwo lónìkan láì jẹ́ pé ń bẹ nìkan kan sọ̀rọ̀ oríṣi eléyìí ẹ ká bẹ̀rù Allah wọn náà lára ó wá fẹ́ yáka burúkú tó fẹ́ sọmọ ọlọ́mọdé wèrè àwọn ọmọbìnrin ni wọn náà bí kalẹ̀ yín o tó mọ kébí wọn náà ṣe ń ṣeun olùwà bá dẹ nìkan sáwọn ọmọ tiẹ̀ náà kẹ́kẹ́ rúgbó ń ṣe ń ṣe síyàwó rẹ̀ àwọn náà ń ṣe sáwọn ọmọ rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n wèrè ọ̀pọ̀ níran rẹ̀ o ẹ jẹ́ ká bẹ̀rù Allah ẹ ká rántí wípé ẹni tí a fún ní nǹkan sọ ńlọkọ jẹ́ tí ìyàwó rẹ̀ á sì bí léèrè nípa nǹkan tá a fún sọ má hàn ọmọ ọlọ́mọ léèmà. So wọn sọ bá ti rí i pé ìbágbépọ̀ tí àti tí ẹ̀ kò lè wọ̀ ìwà rẹ̀ kò bá tí mu o sì ṣetán láti ṣe sùúrù fún kọ́ọ̀lẹ̀ tó kó jáde kó lọ́dọ̀ rẹ̀ lálàáfíà gẹ́gẹ́ bó ti mú sọ́dọ̀ rẹ̀ lálàáfíà jẹ́kọ́ jẹ́ ẹni tó ṣe wípé òní ti máa ṣe wèrè kó tó di kó tún dọ́dọ̀ ọkọ míì tí ọba fẹ́ torí pé kìí ṣe wèrè ni wọ́n fẹ́ mọ́sọ̀dì wèrè fẹ́ lómi tí ọba fẹ́ tí o bá ti wọ̀ fún ọ kọ obìnrin sílẹ̀ wọ obìnrin náà tó sì fura wípé ìfúnlẹ̀ máa ní pínpín yìí ti pọ̀ jù apá àti ẹ̀kọ́ ká kò sí nǹkan kan tí ìfúnlẹ̀ máa ní tọkọ ń ṣe sí ọ yìí tí padà mú jáde lọ bọ́ọ̀rù ọkọ bẹ́ẹ̀ dànù látìgbà tó rí rẹ ti pé kó tó di ò قل لدى قداكم قصة عنوا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أن أستغفرك وأتوب